Thank you. ṣebi tó ṣe sí ló ṣe sí. nǹkan bá ti bàjẹ́ ilé ọlá wù mí yéé o. ilé ọlá wù mí gbé. ṣùgbọ́n kan tó wà níbẹ̀ ni kò yé mi. bọ́tọ̀ wọn wọ́n á tọ́ ẹ dáadáa ó lè máa tọ́ mi mi ò fẹ́ wàhálà o pààyè ilé ọ̀la. kò tí ì tọ́pẹ́ torí yorùbá níwọ̀n èyí ká lásìkò kúkú ńgbà bá wọlé tí mo bá wọlé ní ìsìn ń bá ti bá níyanjú ọ̀rọ̀ á wà á mẹ́ ni á fún bẹ́ẹ̀ yóò ṣe rí kó o ṣe kí ni ọmọ ẹni bá ọ̀sẹ̀sẹ̀ máa bá ṣiṣẹ́ ibà ọmọ irú èèyàn tí í ṣe sì wọlé lọ báwọn ọmọ pé bí ìgbà tí tó fẹ́ ni lọ báwọn kò sí ní tí ò lè tẹ̀yìn ẹ̀sẹ̀ lẹ wò jẹ́ kí n lọ bá a kájọ yanjú ọ̀rọ̀ nígbà bá yanjú ọ̀rọ̀ tán èyí sì wàá ké sí ọ. Ah, mo ní kí ọ ni pé a kú àmójúbà. àmójúbà ta ni ìwọ ń sọ. Ah, ṣé o mọ̀ pé kòfó ti padà wọnú ilé yìí káfó. káfó kọ́ káfá ti padà nínú ilé yìí. káfó kọ́ nánà ni. Ah, ṣé ọmọ àti sọ fún ọ láti jọ ìfẹ́ ìjọ làwọn rèé tó yí ná bó ṣe ń mú mi àṣejì rẹ tó àní kòfó kòfó. ẹ káfó káfó nǹkan kan náà làṣìjọ sọ ọlọ́run kò sùúrù ẹ kò sí wàhálà kò sí èdè tọ́lọ́wọ̀n ṣé chief ló gbé káfọ wọnú lè padà hmm. chief wa sick ni ah, ah. Ah, dúró mo tiẹ̀ fẹ́ béèrè lọ́wọ́ rẹ̀ ta ló mú káfọ wọlé padà gbà tó ń bọ̀. ta ló tún fẹ́ mú wọnú lé bàbá ejẹ́ǹtì ni ibi ejẹ́ǹtì kan ló gbé wọ wá ló gbé mi wá àti táyà rẹ̀ rúkẹ́ ejẹ́ǹtì kan náà ló gbé wá ejẹ́ǹtì náà ló gbé wá. dúró ta ni ìwọ ń pè ní bàbá ejẹ́ǹtì. ọmọ bàbá ejẹ́ǹtì tó gbé èmi àti ẹ wọnú lé. bàbá kówó pé. káì wàlá ìdán iskani kówó pé kówó pé ni ó mú káfó padà sínú ilé wàláì tẹlẹ Allah zai tí ni mo ṣe ṣé dé ìfáàdì chicken rami kówó pé bàbá oníjẹkújẹ yẹn ló mú káfó padà sínú ilé. ah ilé ọlá. jókòó. o ṣé ọ̀rẹ́ mi. Hmm. wo oúnjẹ bàbá agent mò ń bá gbé lọ yìí. Ah, ah. ṣé bàbá wàá fi sórí ìjókòó mọ́ jẹun ni. rárá kò ní fi ọ́ sórí ìjókòó mọ́ jẹun yóò fi ọ́ sórí ìjókòó mọ́ wòran ni. Ah, dákun bó bá wọlé bá ń sọ fún ọ kọ́kọ́ bá ń sọ̀rọ̀ tèmi kó tó di pé wọn ò dáwọ́ lóúnjẹ o. ẹ ń bọ jíṣẹ ìwọ náà sì lè tẹ̀lé mi kí wọn lè mọ̀ pọ̀kọ́ ọ̀la. ṣé wọn á tẹ̀lé ọ ló dáa ni. dáadáa dáa tó sọ̀gbọ́n tọ́ o ẹ bá wọ́n náà tiẹ̀ wọ̀rọ̀ tó ń sọ ṣé kò rùn létí tiẹ̀ náà kí n lọ́ mọ́ sọ fọ́ọ̀rì ọ̀gá mi pé ẹ̀yìn ẹ mọ́ tètè jẹun ká ẹ lè sọ̀rọ̀ ẹ̀yìn kò fó o. ó dáa má bínú. wọn náà mọ̀ jà. ọ̀rẹ́ mi mẹ́ẹ̀sẹ̀ tí mo ti á jẹun tán báyìí hmm. jẹun wa máa sọ ọ́ n tí mo bá wá gangan fún ọ. bóyá mò ń gbọ́ mò ń fetí etí kan gbọ́. lórí ọ̀rọ̀ kòfó mọ̀ ni. kòfó kí ló ṣe kòfó. Ah, ó ní òun ṣàṣemọ̀ṣe ó ní lọ bá ní kóun ọmọ lọ nítorí ọwọ́ abá mi ó sì mọ̀ pé òun ò lè gba nǹkan tì lọ́wọ́ rẹ mo ní à ah, ṣé sífù ọ̀rẹ́ mi ni láti gbà kékeré báyìí. ó gbúdọ̀ lọ́rọ̀ tí kò fún ìjà rí mo ti dá kófò dó dá sọ̀rọ̀ mi mo ti dá dúró tiẹ̀. kódà ọ̀ bẹ́ńtà mo ní kó dúró dè mí ni ah. ni mo fi wọlé. ọmọ burú léèyàn o. kí mo ṣe tán ẹnì kan ṣe rí. òfò wà ta tó fi jẹun tó fi jẹun jẹun tán tó fi padà jókòó ha yẹn ó sì wà ta. kódà bí n bá bọ́ ọ lórí patí wọ́n tún ṣe patí tán kí n tó lọ rèé mu òun ló nílò ìrànlọ́wọ́ mi wọ́n bá wà ń bẹ̀ ń fòdìdí ọjọ́ mẹ́ta ara ní ń dá. kódà mò ń gbọ́. mo fẹ́ kó o jẹ́ àsìn lára rẹ̀. Mm. síjú àánú wo. o kó o pé mo ti sin náà lára àwọn kan yóò di tó mi bá. Eh, bẹ́yìn náà lẹ̀ máa sọ pé aláwòkù lóbìnrin òun náà aláwòkù ni díẹ̀ lè yàtọ̀ sí wèrè. Eh? wọ́n mo ti gbọ́ ohun tó ń sọ wo kó lórí ọ̀rọ̀ kòfó kòfó tẹ̀sí náà tó lè bá mi ṣiṣẹ́ mọ́ mo yọ̀ǹdẹ̀ láyé lọ́rùn ah, ah. mo ti yanjú ẹ̀ gan. ó ti jù bá ń lọ ó jù bá ń lọ kò sí nǹkan kan tó o lè ṣe báyìí wọ́n pè á òun ṣe ń tó wù ni dáadáa tó o sì máa ṣe jẹ́ àsìn lọ́run lára rẹ̀ ọlọ́run ló gbé ọ borí. kò pé bó ṣe máa dúró sí mi lọ́rùn láti máa gba nǹkan lọ́mọ yìí kò fẹ́ tẹ́ mi lọ́rùn o. dáa má bínú má bínú má bínú ẹ jẹ́ àṣìjú àánú wò. kò fọ. o hmm. nǹkan kan wá ni o. kí ni nǹkan náà. tó o rí tí má máa gba kò fó padà. owó gbà mọ́bìnrin dùn fún yóò dáwó mi padà fún mi o yóò fún lówó mi o. olóyè owó tó o fún tí o tó owó tí àgá rẹ fi ń jẹun láàrin ọ̀sẹ̀ kan ọmọ eléyìí hùn tó ṣe wípé tí wọn bá sọ ní agbájé di búrẹ́dì yóò jẹ tán kò fó ń jẹun kò lè rí kọ́bọ̀. kò kò kí náà sọ fún mi níbo síbo ń bọ̀ mo fún olówó ná ládùúgbò owó yóò ti nà tán. Ah! ọmọ ọkọ tí ń pè ládùúgbò wọn ni nàmùnàmù yà ń kárè àfijú ọmọ tí jẹ kéńgbé roko ọ̀pẹ. Ah! kò fó ń tó bá wọn. Ah!

àfi tó bá ti pé tó bá ti dénú lé tó bá ti kó dáwó mi padà kò ní lówó padà. níbo ni ó ti rówó kò sí ẹ̀ ní òmù wá níbo ni ó ti kàn án ọlọ́run fi ọ̀sà orí fún gbogbo wọn ni kò sí tí wọ́n ó ṣe wo bí a ti ń bu omi. kí ló ń sọ ẹ̀ tí wọ́n wá fadé ọ̀ya ni. Ah, kò lè yá bí kánọ́bì bá pẹ́ nù ju yíya ni ah, ah, ó ti ń pàdánù wa fún mi ọ̀ pé mo fowó àtọmọdé ọlẹ́nu bá làákàyè jẹ́ ni. olóyè eti ọ̀rọ̀ rẹ máa sún mi sínú tó o bá ti ń bínú báyìí bí ìgbọ́n sí pẹtiró ni yóò máa yóò máa lòkè yóò máa lòkè. ṣé mò ń bínú nu mò ń sọ pé èèyàn fẹ́ rẹ́ mi jẹ pẹ̀lú gbogbo irọ́ o. ibi yẹn ti ń bu omi omi a tán bẹ́ẹ̀ òkun ni ọ ọlọ́run ò ní í jí ọgbẹ́ olóyè jẹ́ ń lọ mú wáńtà má bínú mi. alárànjẹ lè yan ọjẹ tán láìsí pé mansini ni tí ń lọ gbogbo ẹ̀mí oògùn yàtọ̀ sọ́pọ̀ ọwọ́ mi náà mo ń fi ọtí ráàkì náà ni èso ọ̀rẹ́ mi ròde àmọ̀sẹ̀ olóye olóye mo kọ́ ẹran mẹ́rin fún ọjẹ́ tán láìsí pé kínní bó bá tún ní mo fẹ́ jẹ nísìnyí yóò tún náwó wá wọ́n ṣàtẹ̀ tó wọ́n fọ pléètì tẹ̀ jẹ́ nù ó fi lé ajá. pé ìbáṣepọ̀ ti pẹ́ lára mi kó náà ní oníbi ọgbà wúlò tí mẹ́bàá mẹ́kàn òṣìṣẹ́ wa ṣe olóye olóye olóye yóò dán kùnrin òní yọ. <laughs> ọlọ́run ṣeun àbó òrìṣẹ ọlọ́run ah! ọmọ yìí dá ah! ibi mo fi sí ah! <laughs> àṣírí pìkì kòfó. ọ̀sàtì àti ẹ sọ gbà hmm. yìí o ti sọ di ilé ìtura. ẹ mọ bínú gbà mo dúró dúró tí ìrìn yín náà mo ní í sùn. Ah, bàbá ẹ ti pẹ́ jù nù lé. ẹ máa gbọ́ nǹkan o ẹ máa gbọ́ nǹkan ẹni ọ wà látìmọ́lé kọ̀mẹ́ntì ṣe tòun mo ti pẹ́ jù bó ni n ò ṣe ní pẹ́ ṣe ẹni tá a lọ bá sọ̀rọ̀ ṣe a máa gbà lẹ́rọ̀ ni àmọ́ àti dúpẹ́ ní ìsìn ọlọ́run ti bá ní ṣe. àmọ́ mo gbọ́ pọ́n lẹ̀ ń jẹun nù lé ni o. ní sọmọ ìyá ìwo ṣé ó ti gbàgbé òfin inú ilé yìí ni pé ẹni tí ọba bólóyè sọ̀rọ̀ tí ọba ti lè jẹun yóò pé wọn fẹ́ gbọ́rọ̀ kankan lẹ́nu rẹ̀ àti pé kí n má wulẹ̀ jẹun ládùúrú ọ̀rọ̀ tí mo lọ rè é sọ tí mo rojọ́ rojọ́ láìsẹ̀ lọ́ọ̀yà bólúwa rẹ̀ ọba jẹun ṣé kí n lọ rè é dákú ni ṣé n dákú. ọlọ́run ò ní jẹ́ ẹ dákú bàbá wọ́n ṣàti wọ́n ṣàti gbà ẹ ṣeun tí yín ò ní ta. ẹ bá mi ná ẹ bá mi ná kọ́ ọmọ wọlé lọ ń bo lọ́dà báyìí ní ìṣe. bàbá èmi fẹ́ padà sẹ́nu iṣẹ́ ní ìṣẹ́bẹ́ náà ti gbọ́ wọn ti gbà ní ẹja wọlé lọ. nínú àwọn ti gbọ́ tí a ti gbà lọ́ọ̀bà sì wọlé bẹ́ẹ̀ wọn a máa wọlé bẹ́ẹ̀. ó tún sọ àwọn ọ̀rọ̀ kan ó ní owó gbàmọ́bìnú tó ń kó fún ọ ó lè ó kó lẹ̀ kó tó di wípé òun gbọ́ tán dáadáa. <laughs> bàbá ìyún ò lè ṣòwò ń bẹ lọ́wọ́ yín ẹ lápẹjà wọlé. ẹ ẹ máa gbọ́ dẹ̀dẹ̀ rìn ẹ ẹ máa gbọ́ dọ̀ǹdọ̀ǹ gẹ̀ẹ́nì kẹ owó ń bẹ lọ́wọ́ mi èmi jẹ́ báńkì àbí mo jẹ́ alájọ tí ń gba gbà fi pamọ́ ọba àmàpọ̀ owó ọ̀bọ lè gbé bó o ti ń kówó ọ̀hún fún mi bẹ́ẹ̀ náà ni àwọn ibi tí wọ́n ná owó ntí ló ti lanú lẹ̀ èmi sì ti bọ̀ náà. bàbá sọ lè lẹ́yìn ni. tó o bá mọ lọ́wọ́ mi sọ wù ọ́ láti ṣiṣẹ́ nù ilé yìí o fẹ́ wọṣẹ́ padà ó wù ọ́ tó o bá fẹ́ padà sẹ́nu iṣẹ́ o tó lóye bá ti bí ọ wípé owó tí òun kó fún ọ o ti fi jẹun ni o torí tẹ̀mí sọ fún un mo ló o ti fi jẹun. bàbá ńgbà mi ìsàmọ̀lé olóúnjẹ ẹ̀yà. ìsàmọ̀lé olóúnjẹ ẹ̀yà ẹ rí bó ṣe rí dínkù dínkù òsì déédéé irú tí mò ń jẹ ni wọ́n ń jẹ wọ́mi sọ ti fi ni o bí bẹ́ẹ̀ o lè padà wọ o ọgbọ́n mm. o sì wá lè padà ẹnu rẹ bá ká kọ́kọ́ dọjọ́ dọ̀ ọgbọ́ káfí mọ̀ pọ̀ dárí jìn ó dà mo ti gbọ́ ẹ ṣeun o. tí mo wí ni ọ sọ o bí bẹ́ẹ̀ kọ́ iṣẹ́ rẹ bọ́nù. ah ilé ọlá. kò fún un. àmì tó ti tó ti tó ti tó ti tó. ìyẹn náà ti tó ó ti da ó fẹ́ jó ó tó ká jó ká gbàlú ká ah. tún máa yọ̀. àníkẹ́ èmi ò bọ́ sọ̀rọ̀ ọjọ́ o. nínú ti tó wo nígbà tí mo tiẹ̀ gbọ́ pọ́lí ẹ kúrò nínú ilé hmm. inú mi ò dùn ṣé ni mo ké ké ké ké látàárọ̀ dalẹ́. Hmm. Hmm. Ah, ó kù fẹ́. ó tiẹ̀ dá báwọn tí mo tiẹ̀ ṣe wá rí ẹ yìí inú mi dùn gan-an ayọ̀ mi sì kún eh. wo jẹ́ wá sáré wọnú ilé ah. gbogbo èèyàn ló gbọ́dọ̀ gbọ́nú ilé kí gbogbo àwọn ọlọ́tẹ̀ kọ́ gbọ́. ọlọ́run ṣe kó ti padà dé. Ah. wọ́n ti dé o. Àníkẹ́ Àníkẹ́ Àníkẹ́ ah, àbúrò alákòóbá wo tún lélẹ́yìí báyìí torí Ọlọ́run ẹ tó tún fẹ́ kó bá mi ni Àníkẹ́ Àníkẹ́ wo èmi ò ránṣẹ́ o. Hmm. mahaukaci a kansu ta Allah tamkai mu olóyè kí ló pariwo ẹnu ọgbà yìí tó báyìí. wọn náà gbọ́. ó ti yìí ti pọ̀ ju o. tí n bá ń wí wọn sọ pé mo tún dé tó rí i pé àwọn aláwòkù náà tí mo kó jọ bẹ́ẹ̀ ti sọ ọdún lèmi dọ́gba wòde nú o. èmi ọ̀mọ̀ pọ̀ ríyàn tó báyìí o n kò mọ̀ pé aláwòkù ni wọ́n lóòótọ́ ọ̀wà dàbáwọn ẹ̀ ń jó ojú bá rí bi ìjọ náà ni bí wọlé gbogbo wọn ni wọ́n bá sọ̀rọ̀ báyìí. o kó ya lọ bá wọn sọ̀rọ̀ kíákíá kó gbìyànjú kó bá wọn sọ̀rọ̀ ní òkú àtúnṣe wà tí ò bá sí àtúnṣe hmm. ah, oh, tí ò bá sí àtúnṣe gbogbo wọn bá ìjọ kan náà ní dáwọn níbi àgbàrá. Ah, olóye olóye ní o mọ̀ mọ̀ bá ń fọ̀rọ̀ tí ọ̀dà àtìrẹ́ mọ́ ọlọ́run má jẹ́ àsọ́ọ̀tì máa lọ bá wọn sọ̀rọ̀ máa lọ bá wọn sọ̀rọ̀ ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ má dà wọ́n lẹ̀ o torí ọ̀pọ̀lọpọ̀ wọn ló ṣe wípé ìwọ̀nba tí ń gbà lọ́wọ́ rẹ yẹn ìní àfi ń lọ rèé já nǹkan nú ẹbí wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ló ṣe pé àwọn ni bread winner inú fámìlì wọn. wọn náà gbọ́n tó ń sọ lẹ́nu tí èèbá ti páyé wọn fẹ́ bàjẹ́ etí wọn náà fẹ́ kára àtàfi máa bá mi gbọ́ kéèyàn máa jà sí búrẹ́dì nulẹ̀ tèmi èló wọn ń ta búrẹ́dì dákúná èló wọn ń ta ìyá ajá dání kọ́lọ́ ń olóyè olóyè. Ah, búrẹ́dì búrẹ́dì. Ah, ah, ló sọ̀rọ̀ mọ́ kìí ṣe búrẹ́dì ni mò ń sọ̀rọ̀ ń pa rẹ̀ sórí ẹni tó bá ṣe wípé òun nìkan lológo inú ilé wọn tẹ́ ẹ pé tó bá ti jáde tó bá ti dé báyìí ní òmu tá àyòkù ọ̀jẹ̀ ní òmu wá fún ọ ilé ìbò ń pè búrẹ́dì wínà ọ̀pọ̀lọpọ̀ wọn báyìí wọ̀n tí wọ́n bá gbà lọ́wọ́ rẹ ilé wọn fi ń lọ rèé sọkun nínú ilé wọn tó o bá ti dà wọ́n lẹ̀ báyìí ah ìyá jẹ ségèsì ńlá bó sì mọ̀ pé tèèyàn ò ní tọwọ́ rẹ bàjẹ́ wọ́n bá wọn sọ̀rọ̀. eléyìí ló lógo

dámọ̀ bẹ́ẹ̀ nínú àmọ̀ ló bá wálé ayé lọ́nà pé akan ló lògò mọ̀ sí o àbí ẹ̀rẹ́ bá rìn lẹ́yìn pàjá láwì wọ́n pe òye wọ́n ti dákẹ́ lórí mojú ara wọn ajáró máa yẹ. ojú tí owó padà dé ojú kẹyìn ọlọ́tẹ̀ ẹyẹ níbí. kí ni kí ló ṣẹlẹ̀ jáde kùnú ìjà fún mi kí ló tẹlẹ àní ẹ má má pariwo mi nínú ilé yìí kí ló dé. ẹ sáriwo tí wọn náà ń pa káàkiri gbogbo inú ilé yìí dá láìsí pàjáwò ọjẹ kí ló fariwo. gàgà ilé ló ń dọ́nà àbàgbà àgbàrá òjò yà wọlé. gàgà àgbàrá òjò ń wá dà nísìn ságbàrá òjò wọlé. máa wá kiri ẹ̀yin ọlọ̀tẹ̀ ojú tì yín kò fó ti padà dé mọ mi dé kò fó ti dé. kò fó padà wá. ṣé o tí rí ni kó tó lanu bíi ti tàgbàdá adójú ti ti rí i ṣé wọn ti rí ni. èmi rí. àti mo ti padà gbà kófò kò wọ́n ti dé ojú tí ìyẹn yọ lọ́tẹ̀. ẹ kí wàá lọ́rọ̀ lọ́tọ̀ ń bẹ̀ ṣé yóò ṣiṣẹ́ tèmi mọ́ sẹ́ẹ̀ tiẹ̀. ìmọ̀ pa ẹ̀ alábòsíjọ ni gbogbo yín nǹkan náà ni gbogbo yín. ẹ sori èmi ni mo ti à mánéèjì ẹ tẹ́lẹ̀ ni mo mọ̀ pé tó sùn bá ti dé báyìí wèrè rẹ máa lé kan sí. tí ọlọ́ba ti mọ̀ bẹ́ẹ̀ ọlọ́run lójú orí bẹ́ẹ̀ o. ẹ ọlọ́run ṣeun o ti o tún ti lé kan ní scan mm. scan sí inú scan scan ẹ̀ tún kí ló ń ti òkè gan kété ló sí ọ àmọ̀ sọ̀rọ̀ àmọ̀ sí báyìí àmọ̀ sọ̀rọ̀ àmọ̀ sí báyìí sọmọ pẹ jẹ là ń lò ní ọjọ́ tí inú bá bí mi máa wá túbọ̀ ẹ̀tún máa fi sápò tó bá ti tó kébà máa gbá bí gbà wọ́n gba ẹ̀gì. ẹ kí ló ṣẹlẹ̀ tẹ́ pé gbogbo yín náà gbà yìí àyà mi lẹ máa ń wò kí ló dé. ìdíkùdì tó di bẹ́ẹ̀ nǹkan. ọlọ́run ló jẹ́ orí bẹ́ẹ̀. ó tún gbé. kò sí kan tó lè fi mí ṣe èmi àti àjọ sínú sẹ́ẹ̀tì kan náà. kálẹ̀ èmi èmi kò tiẹ̀ sínú sẹ́ẹ̀tì ẹ èmi tó bá mọ àwọn tó jẹ́ sẹ́ẹ̀tì wa tẹ́ Eh? wọ́n ti ṣẹ́jú sí mi. ẹ̀rọ eh? <laughs> ṣe mi sí ní sẹ́sẹ̀ kó kọ́ àdáadáa ọdún títì. ló ń pariwo káàkiri ṣe bí wèrè tẹjọ́ ń ṣe wèrè ti dé ẹ gbádùn tèmi náà ẹ gbádùn tèmi kí ni sífù tún gbà kó fún padà fún báyìí. Ah! odò báwo ni. bàbá dáadáa bàbá àlùbáríkà yàtọ̀ sí wọn. àwọn yòókù rẹ ńkọ́. àwọn yòókù mi bíi ti bò. Ah, n kò lóòótọ́ gbọ́n báyìí àwọn tẹ́ ẹ jọ ń ṣiṣẹ́ nú ọgbà yìí. Ah, ẹ̀yin mọ̀ pé àwọn èèyàn mi lè ń béèrè àwọn all staff. kálukú ti wà lọ́fíìsì rẹ. ọ́fíìsì ṣé chief fún yín lọ́fíìsì nú ọgbà yìí ni ẹ wá gbọ́ nǹkan n tó fi má gbé pò dín lọ́fíìsì gbogbo ara lọ́fíìsì ẹnu géètì lọ́fíìsì tèmi ẹni tí bẹ́ńkísì mm-hmm. ni bẹ́ńkísì ni ẹlòmíì bẹ́ẹ̀ tọ́lẹ́tì tó pé tọ́lẹ́tì ni ọ́fíìsì rẹ̀ tí ó sì mọ̀ gbé fáìlì kí tọ́lẹ́tì báyìí <laughs> we are protocol office ni. ní iná. lágbára Ọlọ́run ah, ẹ kí ni bẹ́ẹ̀ sẹ́wọ̀n ìyàtọ̀ díẹ̀ níbẹ̀ láàrin bí àtàsọ̀rọ̀ òkè mm-hmm. ah, <laughs> kini <laughs> a ní rule and regulation a insufficient balance. bó wà ní ṣé ta ló lórí yín níbi tá ìwà yìí. olórí àwọn olólórí. ẹ ló lórí ní nílé iṣẹ́ yìí. àwọn ò ní tá a sì ní house kò sí sẹ́ńdítọ̀ kò sí rẹ́ẹ̀pù kálukú wa <laughs> sáwádìí sáwà mẹ́ka àyìn ẹnìkan jẹ́ nìkan lọ. èmi ọmọ pẹ́ ẹ àti násánà àti mẹ́mbà gbogbo wa equal balance. èmi ọmọ pẹ́ ẹ dọ́gba bí ọmọ rẹ sì ni. ẹ ẹ ṣèpàdé. ṣe ni house. house ibo ṣé house lọ wà lẹ́nu géètì àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ jọ ń ṣiṣẹ́ nínú ọgbà yìí ẹ̀ nípàdé tẹ́ ẹ máa ṣe. ẹ wá gbọ́n kí ìgbà ìgbà àìsè ẹ̀ ń tàn pàn àwọn ni wọ́n máa ṣèpàdé ṣèpàdé ṣèpàdé àrí ìpàdé kankan ìpàdé kankan. ibi mo ti mọ̀ pọ̀ ọ̀rẹ́ yìí nù ọ̀rẹ́ yìí bẹ́ẹ̀yàn bá ti pọ̀ níbì kan wọ́n máa ṣèpàdé ẹgbẹ́ onírú wọ́n ń ṣèpàdé ẹgbẹ́ oníyọ̀ wọ́n ń ṣèpàdé kódà àwọn ẹgbẹ́ oníbàárà wọ́n ṣẹ̀ṣẹ̀ tún lọ mú pàdé lọ́dọ̀ ìjọba ni lẹ́yìn eléyìí ẹ ẹ dájọ́. àjọ àjọ ah bàbá kówó pé èló lọkọ̀ ń pa tí ó pààyàn èló láǹgbà tá a máa dájọ́ ẹ <laughs> bá tiẹ̀ fẹ́ dájọ́ bẹ́ẹ̀ ni ọba gbowó oṣù ni ó dájọ́ àì gbowó oṣù débi pa dájọ́ àti pé kẹ́ ẹ wò kówó oṣù kó tó dé gbèsè títí bẹ́lẹ̀ gbèsè tẹ́tẹ́ tàṣà kan bẹ́ẹ̀ ní ìsìn tí mo gbọ́dọ̀ san gbogbo láti fẹ́ rí ah, ẹ fò kó lè yọ. èmi ọmọ pé tó balance lọ́rọ̀ rẹ ẹ ńgbà tẹ ẹ wá ti dájọ́ ah, òótọ́ ni ẹ tí gbowó oṣù lóòótọ́ ẹ tí gbowó oṣù lóòótọ́ ẹ ju gbogbo ẹ lọ wá lọ bá ń ké sí àwọn yòókù rẹ wá ẹ̀gbọ́n lọ́mọ jèrè. rí kíni. ṣe rí ah, bàbá kówó pé ọlọ́run ní jẹ́ ẹran búrú tó kọ́ lè ṣẹ̀wà èyí kàn jáde ẹni hà ó bẹ́ẹ̀ sẹ́ ń wo gbogbo nǹkan mástrókòfù ń wo gbogbo abá yìí ni èyí ah, gbọ́dọ̀ fẹ́nu géètì lẹ̀. ọ gbọ́dọ̀ fẹ́nu géètì lẹ̀ ó ti gbàgbé bó o ṣe débí. ìgbàgbé ẹnu géètì náà. ó ti gbàgbé pé mo kó gbogbo ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ ń bí ìwà fún ṣífù. Ah, ẹ̀yin lọ́lọ́run lò. ń gbọ́ ọlọ́run wá lò mí wọ́n yẹ kẹ́ gbàgbé mi. kọ́ ọ lọ yòókù rẹ wá mọ lọ́rọ̀ tí mo fẹ́ bá yín sọ mo fẹ́ bá yín sèpàdé ni kì í ṣeré. nǹkan kan lè ṣẹlẹ̀ n ó dùn ọ. o kẹ́ lọ rẹ́gísítà kálukú rẹ ó yẹ wọ́n dá ọdùbúlẹ̀ kí wọ́n máa fa ẹ̀jẹ̀ burúkú kúrò lára rẹ ni. iṣẹ́ ń bẹ tí n o. wò ṣe ń rìn lọ kángi kángi bí akọ mọ́sù sẹ́mi náà mo sì kọ́ kínní ìwá ọba mi ń bẹ̀. Ah! ilé ọlá. nígbà tí èsì pé òkú wù etí mo ní wọn lọ. dàgbọ́n ọ̀rọ̀ irọ́ òye mi ni o ṣé kìí ṣe pé àbó ti ríṣẹ́ bí ọkọ̀ akólẹ̀ ni àbó ríṣẹ́ mọ́ṣúárì. ẹ akóyọyọ ni tipa ibẹ̀ mo ti ríṣẹ́. àtòrí bẹ́ẹ̀ ọmọ tèmi ọ̀sán yà lọ yọjú sí i. Ah, sọ ọgbọ́n. kí lẹ̀ ń sọ lẹ́nu tí yóò dùn yìí ẹ dàgbò kí ń sọ lẹ́nu tí yóò dùn èmi kí mo fẹ́ lọ sí lọ́dọ̀ bàbá ìjẹ́tì kí lọ fẹ́ sọ jáde lẹ́nu tí mo fẹ́ tẹ́tí sí lẹ́yìn tó wò sùnsùnsùn tó sì kí oúnjẹ mi mọ́lẹ̀ tó sì parí ẹ gbogbo oúnjẹ lọ́jọ́ tán. ẹ má já lọ sí rẹ ilé ọlá ilé ọlá ẹ má já lọ. fìyàwó tó lé ọgbọ́n ló gbà obìnrin kan o wàhálà kan ni obìnrin méjì wàhálà méjì ni wọ́n. láyé wàhálà ògo ló ń pa láìsùn ọ̀tá àfọwọ́fà ni.